ọmọ kéré káàbọ̀ padà mo lérò pé ẹ ṣì wà pẹ̀lú mi ní inú ẹ̀mí nígbà tí bọ́sì ìpele tí ó kàn ìyẹn ni ìfọ̀rọ̀wérọ̀ abala ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí olórin ẹ̀mí tí mo gbé wá lónìí à sísítà mi dáadáa lady evangelist lọlá kọmọláfẹ́ àǹtí mi akọ́kọ́ bá mi gbé ohun orin yẹn sókè náà. ṣòun tó ló ṣe láyé mi o olúwa ṣóhun tó ló ṣe mi o olúwa gbogbo ojú ló wà lára mi wọ́n retí ògo rẹ o ìlérí olúwa wa ṣóhun tó ló ṣe ìlérí olúwa bàbá wa ṣeun tó ló ṣe. Hmm. ṣe rí orin yẹn a máa padà wá sí díẹ̀ ṣùgbọ́n ẹ wá bá mi kí àwọn aráalé ẹ kí wọ́n kú lé. ẹ̀yin aráalé mo kí yín lọ́tún mo kí yín lọ́sì ẹ ọjọ́ mẹ́ta ẹ ilé o ṣé dáadáa ni mo bá yín. àlàáfíà la wà ṣe rí sista mi ṣe rí orin tí wọ́n fi wọlé òun ṣe rò pé orin yẹn popular gan mi ò fẹ́ rí onígbàgbọ́ta lóhùn ò orin yẹn àwọn sista yẹn ló kọ àwọn ni originator orin o ṣùgbọ́n ṣẹlẹ̀ téèyàn bá ti ń ṣe orin tó ti pa kí fídíò tó jáde nítorí ṣẹlẹ̀ iná ló bá máa ṣẹlẹ̀ èwo <laughs> ló fà á ṣẹlẹ̀ ṣe ohun tó ló ṣe yìí sìsá kí ló fún yín ní inspiration orin torí pé orin yìí ti lọ káàkiri tèmi gan bá fẹ́ gbàdúrà tí mi mọ ibi tí mo fẹ́ dojú àdúrà kọ gan orú àwọn orin tá a máa ń gbé kalẹ̀ rèé gbọ́dọ̀ ti rí inspiration fi kọ orin yìí kalẹ̀. ẹ ṣe gòmà gẹ́gẹ́ bẹ ṣe sọ àdúrà tẹ mẹ́nu bà gan àdúrà ni mò ń gbà ọlọ́run fúnra rẹ̀ ló gbé orin yẹn wá ibi tí mo ti ń gbàdúrà ni orin yẹn ti wá ọlọ́run dẹ̀ fi ọ̀rọ̀ ọlọ́run ó fi ti orin yẹn lẹ́yìn fún mi ohun tí orin yẹn kàn ń sọ náà ni pé àwọn ọmọ ọlọ́run tó ti ń wojú ọlọ́run fún ìgbà pípẹ́ tí wọ́n ti rò pé bóyá ọlọ́run ti gbàgbé àwọn ni hmm. ọlọ́run jẹ́ kí n mọ̀ wípé ọlọ́run jẹ́ ọlọ́run tí kò kí ń gbàgbé hmm. tó jẹ́ pé tún lè ṣe ju béèyàn ti ṣe rò lọ hmm. so bí mo gbàdúrà ní ọjọ́ yẹn ni ẹ̀mí ọlọ́run sì gbé orin yẹn jáde hmm. bó ṣe wá nìyẹn. Hmm, ẹ jẹ́ ká tó orin yẹn kọ lẹ́ẹ̀kan sí i. tó ló ṣe láyé mi o olúwa ṣòun tó ló ṣe ah, láyé mi o. Gbogbo ojú ló wà lára mi, wọ́n retí ògo rẹ o. Ìlérí Olúwa kì í yẹ̀, bàbá wa ṣeun tó ló ṣe. Ìlérí Olúwa kì í yẹ̀, bàbá wa ṣeun tó ló ṣe. Hmm, mo gbàdúrà lórúkọ Jésù pé ìlérí Olúwa kò ní yẹ̀ ní inú ayé wa lórúkọ jésù sista mi ó tún ní orin kan tẹ́ ẹ tún ti kọ tí mo tún ti gbilẹ̀ mo fẹ́ gbọ́. ìyẹn tiẹ̀ ti pẹ́ ju ṣòtò olóṣè lọ ó ti pẹ́ ju ṣòtò olóṣè lọ. orin yẹn sọ pé irú ọlọ́run wo lèyí. irú ọlọ́run wo lèyí ọlọ́run ara tó ń ṣe ohun ara máa ń dá ọlọ́run wo lèyí. ọlọ́run ara tó ń ṣe ṣòun ńlá ọlọ́run wa ò irú ọlọ́run wo lèyí ọlọ́run ara tó ń ṣòun ńlá àràmàǹdà ọlọ́run wo lèyí ọlọ́run ara tó ń ṣòun ńlá. sẹ́rú orin méjèèjì tá a kọ yẹn kò ń ṣe pé wọ́n gbọ́ láti ibì kan ọlọ́run dìídì fún àwọn ní ọ̀nì orin wọn tí gbogbo ayé ti ń bá wọn gbàdúrà lórúkọ jésù torí sísá yìí wọ́n jẹ́ǹtù lóòótọ́ ṣùgbọ́n tí ẹ bá kàn wọ́n ní inú ẹ̀mí ee ọmọ ọlọ́run dé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé kí ni ọlọ́run ọlọ́run ẹ wọ́n fi ara balẹ̀ láti gbọ́ orin àti láti bá sista àwọn fídíò orin gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ni máa jáde. àwọn tiẹ̀ tó máa jáde. ó bẹ̀rẹ̀ Orísun dẹ̀ la máa bá yín kó tọ́lá wa máa ń kó mọ́ tá a bá kó ọmọ fídíò síta fún yín ah, wọ́n máa rọ̀ pa lọ sẹ́sọ̀ ni àṣẹ̀ṣẹ̀ sọ ọlọ́run ló gbọ́ àdúrà wa lórí Orísun ṣé ṣọ́ọ̀ṣì nìkan lẹ́sìn máa ń kọrin. Ah, rárá mà ẹ̀kọ̀ọ̀kan sísá mọ kóhùn yín tutù ó tutù bí aráàlú ìbò ẹ gbóhùn sókè <laughs> ibi tàwa aláàfíà. Eh, kò ṣe kò ṣe chọ́ọ̀chì nìkan ọ̀bọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ìgbà chọ́ọ̀chì ló máa ń jẹ́ hmm, ṣe mọ̀ bíi revival bíi crusade. a fẹ́ ṣe sọ́jú ṣọ́ọ̀ṣì wa ẹ wá forí. Eh, ẹ̀bọ̀ tẹ kọ̀ọ̀kan àwọn ìgbà míì ìgbé àwọn tó bá ń ṣe birthday ìyàwó ìgbéyàwó bẹ́ẹ̀ ni gbogbo ibi tí a bá ṣàtijọ́ kẹ́ ẹ lè dárúkọ Jésù ẹ lọ bẹ̀ lọ dárúkọ Jésù ọ̀dà tá a bá pè é sí ṣọ́ọ̀ṣì wa ní ìsìn pé kẹ́ ẹ wá kọrin ṣé ẹ máa ṣáàjì mi lówó ni àbí bàbá gbọ́ pé ẹwà àyàn honorarium èwo ló bá dénú méjèèjì. bẹ́ẹ̀ ṣe rí náà nìyẹn ẹ ti mọ̀ yìí pé tó bá jẹ́ pé owó là ń lé ká kò ṣe bíi ni àmàjù. pẹ̀lú àwọn orin àwọn orin ńláńlá méjì tó ti jáde láti eh, ọwọ́ yìí. orí ọ̀fẹ́ ọlọ́run yẹn là ń lò káàkiri. Hmm. bí agbára àwọn èèyàn bá ṣe tó ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ yẹn láti sọ pé bí agbára wọn bá ṣe tó eh, but àwọn èèyàn míì tó bá ti fẹ́ ká kérò wá ẹ sì bá wọn sọ. definitely wọ́n gbọ́dọ̀ ṣe wọ́n mọ bó ṣe máa ṣe dáadáa torí ẹ bá kérò ẹ sanwó onígangan olómele bákọọpù ẹ̀rẹ́ kò sí mọ́tò ẹ̀ wò kò yìí sí ọlọ́run aṣàánú wa lórúkọ jù tálẹ̀ ń wò bí àwòkọ́ṣe nínú iṣẹ́ orin ẹ̀mí. ẹ no màmá mi kan wà ẹ nínú olúwa. sista amẹ́ríkà lẹ ti dé o ẹ gbóhùn yẹn sí òkè ẹ gbé sókè ẹ gbé sókè dáadáa. màmá mi kan wà màmá dúpẹ́ olúlànà. Hmm. bẹ́ẹ̀ mo tún ní àwọn ọ̀rẹ́ kan o torí ọlọ́run ń lu àwọn èèyàn fún mi mo ní orí ọ̀fẹ́ díẹ̀ orí ọ̀fẹ́ yẹn ni mò ń lò mo dẹ̀ ń gbàdúrà kí orí ọ̀fẹ́ yẹn kó má tán àwọn èèyàn kan wà tí ọlọ́run lò ní ọ̀nà kan tàbí èkejì sista Esther Ìgbẹ́kẹ̀lé hmm. orin àkọ́kọ́ tí mo kọ́kọ́ kọ àmì èkejì tí mo kọ irú ọlọ́run wo lèyí yẹn orin yẹn ti pẹ́ àwọn náà even nínú àkọ́kọ́ ábọ̀mù ọdíò yẹn àwọn náà wọ́n tì mí lẹ́yìn láti ṣiṣẹ́ yìí àwọn èèyàn ọ̀dọ́ lóríṣiríṣi lórí tẹ́yọ̀ tẹ́ lè bá a kà ṣùgbọ́n at least gbogbo mi gbọ́dọ̀ má dárúkọ tẹ́tí wá ń kọrin ẹ̀mí ṣé gbogbo ẹ̀ ṣáà ń dùn lọ ń dùn lọ ń dùn lọ àbí a àwọn àsìkò kan tó jẹ́ pé ah ìdojúkọ dé. in fact nínú orin ẹ̀mí ìdojúkọ pọ̀ o ṣùgbọ́n téèyàn bá farabalẹ̀ gbogbo ìdojúkọ yẹn ẹ̀rí ló máa ń já sí. tá a bá farabalẹ̀ gbogbo ìdojúkọ máa já sí ẹ̀rí. bẹ́ẹ̀ ni màá àdúpẹ́ hmm, hmm, hmm. lọ́wọ́ Ọlọ́run àwọn orin wo lẹ tún wo track wo lẹ tún wò pé ẹ fẹ́ gbé kalẹ̀ tó máa bless wa tá máa ah, nira díẹ̀. ìkọ́ wà ń bẹ̀ jésù mi jù bẹ́ẹ̀ lọ. jésù mi jù bẹ́ẹ̀ lọ ó yá. jésù mi jù bẹ́ẹ̀ lọ àlọ́ jù bẹ́ẹ̀ lọ kò máa sọ bá bí jésù ọlọ́run mi jù bẹ́ẹ̀ lọ. Mm. My God is more than that. Ọlọ́run mi jù bẹ́ẹ̀ lọ. Kò máa sọ bàbí ah, Jésù. Ọlọ́run mi jù bẹ́ẹ̀ lọ. Ah, Ọlọ́run wa jù bẹ́ẹ̀ lọ. Lórúkọ Jésù. Mm, ìkan náà tún wà. Ọ̀dà ẹja gbọ́. Ó ṣeun bàbá Dànsákì. Ó ṣeun bàbá Dànsákì. Mm, ó ṣeun ó bàbá Dànsákì. Ó ṣeun ó bàbá Dànsákì o ó ṣeun o bàbá Dansaki ẹ ṣe bàbá ó ṣeun o bàbá Dansaki ó ṣeun o bàbá Dansaki ó ṣeun o bàbá Dansaki ó ṣeun o bàbá Dansaki ó ṣeun o bàbá Dansaki. Hmm, adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tẹ́ bá wo láyé bí ọdún mẹ́wàá ogún ọdún sí ìgbà tá a wà yìí níbo ló wù yín kẹ́ ti dé ní inú iṣẹ́ orin ẹ̀mí. Ah, wẹ́ eh, ní ọkàn mi tí mo ṣe fẹ́ in fact eh, bó ṣe wù mí pé ni pé kí n ti ní oore ọ̀fẹ́ àti dé gbogbo ibi tí ọlọ́run bá fún mi ní oore ọ̀fẹ́ láti dé ní orílẹ̀ nàìjíríà àti ìlú òkun hmm. ibi tó wù mí láti. wọ́n ti máa gbúròó yín wọ́n ti máa gbúròó orin àwọn orin ẹ̀mí tẹ̀ ń kọ ó dàá mo fẹ́ bẹ̀rẹ̀ ní ìbéèrè kan a máa rí àwọn kan tẹ́ pé wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú ìlànà tọlọ́run orin ẹ̀mí ni wọ́n ń kọ ṣùgbọ́n tó bá dé sáà kan wọ́n á ti yẹ̀gẹ̀rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ gbogbo nǹkan tó bá ṣáà rí kí lè rò pé ó fà á. nǹkan tó tó lè fà á sista ìgbóhùnsókè ara áfíríkà lẹwà. nǹkan tí ó lè fà á nǹkan tó lè fà á ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan tí àwọn èèyàn ń rí lára tí wọ́n ń rí láyìíká wọn ó máa ń jẹ́ kí wọ́n gbé ojú kúrò ní ara ọlọ́run tó ń tó ń tọ́ wa sọ́nà pé báyìí tí wọ́n rí lágbègbè tí wọ́n rí ní agbègbè. ó ń jẹ́ kí wọ́n mú ojú kúrò ní ọ̀dọ̀ ọlọ́run kí wọ́n mú ojú kúrò lọ́dọ̀ ọlọ́run. òye mi dáadáa. bóyá bí gbogbo ìdojúkọ tẹ́lẹ̀ mi ń rí hmm. ohun tí wọ́n ní ìrètí tí kò tètè wá torí gẹ́gẹ́ bí olórin ẹ̀mí kò rọrùn púpọ̀ èèyàn nídìí àtìlẹ́yìn èèyàn nídìí ìrànlọ́wọ́ láti lè gòkè láti lè ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe mm. yàtọ̀ sí pé Ọlọ́run fúnra rẹ̀ ó fún èèyàn ní ẹ̀bùn àbí oore ọ̀fẹ́ téèyàn ní mm. èèyàn tún ní ìdí oore ọ̀fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tó yíyàn ká náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn olórin ẹ̀mí wọn kì í nírú wọn lè má nírú oore ọ̀fẹ́ yìí láti ọ̀dọ̀ àwọn tí wọ́n fojú sùn pé àwọn ti lè rí mm. àtìlẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tí ò gbọ́dọ̀ ṣe tí ò gbọ́dọ̀ mú àmúlùmọ́là ìgbà tí ìdojúkọ ìbá ti pọ̀ jù fẹ́lòmíì ó máa ń jẹ́ kí ìrẹ̀wẹ̀sì bá ọkàn wọn. kí làwọn kọ láti jọ ìtawọ̀ ayé ò tiẹ̀ gbọ́ àwọn gan. so àwọn nǹkan yẹn ó jẹ́ ìkan nínú nǹkan tó máa ń fa kí èèyàn yẹ̀gẹ̀rẹ̀ mm, mm. àti pé àìlè ní sùúrù. Hmm, hmm nǹkan tá à ń dojúkọ púpọ̀ jù ní ẹnu ní inú iṣẹ́ orí ẹ̀mí omi ẹ̀mí nìyẹn a lè ní sùúrù. pé mo fẹ́ dókè kíákíá ìní náà tí mo bẹ̀rẹ̀ orin yìí wọ́n gbọ́dọ̀ máa gbọ́ mi lọ́la. bẹ́ẹ̀ni so mm. àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà wọ́n mm. jẹ́ ara àwọn nǹkan tó ń kún nǹkan tó jẹ́ kí àwọn kéèyàn máa yẹ̀gẹ̀rẹ̀ kó máa wọ pé wọ́n jẹ́ kí yí pọ̀ wọ́n tapá abíjàre ah, àdúrà wa gbà lórúkọ Jésù orin wo lẹ tún ní lọ́kàn tí ẹ rò pé ah kẹ tó lọ lórí ètò yìí mo fẹ́ fi bless èèyàn kan orin tó ládùá nínú tó jẹ́ pé tá a bá gbọ́ báyìí bí orin alákọ̀ọ́kọ́ yẹn lọ́tọ́rí mo láìkí orin yẹn gan ṣó ń tó o ló ṣe yẹn kí ló ṣe inspire yín láti sọ pé ẹ sọ pé ẹ ń gbàdúrà lọ́wọ́ ṣé àdúrà yẹn ó jẹ́ pé bí àkọ́kọ́ tẹ̀ ń dojúkọ ni àbí ẹ̀kọ́ ṣáà ń gbàdúrà. mo kàn ń gbàdúrà ni ọlọ́run wá ń bá mi sọ̀rọ̀ lórí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní ìdojúkọ ọmọ mm. tí wọ́n ti ròyìn pé ah ọlọ́run bóyá Ọlọ́run ti gbàgbé àwọn kò ní hmm. ṣe nǹkan yẹn fún wọn mọ́ torí mo rántí pé nígbà yẹn àwọn èèyàn kan wà tí mò ń gbàdúrà fún tí wọ́n ní ìdojúkọ wọn ibẹ̀ ni Ọlọ́run ti fi orin yẹn ló ti jáde mo sì hmm. dúpẹ́ lẹ́nu pé àwọn tí mò ń sọ yìí wọ́n ti di ọlọ́mọ hmm. láyé torí tẹ bá gbọ́ orin yẹn lọ ibì wà tó sọ wípé eh, ẹni ẹ̀mí tó sọ wípé àgàn tó fún lọ́mọ lèrí rẹ̀ ń dùn gbọ́. Ah, mi ò gbọ́ yẹn ẹ ṣe wà á tukọ̀ ẹ jẹ́ ká mú gbogbo tíráàkì wa. ohun tó bá dára láyé máa ń pè é lóhun ayọ̀ o hmm. ìrètí ọjọ́ pípẹ́ a máa mọ́kàn ṣàárẹ̀ o hmm. ẹni ògbéga Jésù ló máa lérò yìí oore rẹ̀ mm. àgàn tó fún lọ́mọ mm. lẹ́rí rẹ̀ ń dùn ún gbọ́ bàbá ó yá ṣòun tó ló ṣe láyé mi o olúwa ṣòun tó ló ṣe láyé mi o olúwa gbogbo ojú ló wà lára mi wọ́n retí ògo rẹ̀ o ìlérí olúwa kì bàbá wa ṣo tó ló ṣe é ìlérí olúwa kì í yẹ̀ bàbá wa ṣó tó lóye ohun tó bá dára hmm. láyé máa ń pè é lóhùn ayọ̀ hmm. ìrètí ọjọ́ pípẹ́ hmm. a máa mọ́kàn ṣàárẹ̀ o ẹni ògbéga Jésù ló máa lérò yìí oore rẹ̀ hmm. àgọ́ tó fún lọ́mọ lẹ́rí rẹ̀ ń dùn ń gbọ́ bàbá. Hmm, ń yá ṣeun tó ló ṣe láyé mi ò olúwa ṣeun tó ló ṣe láyé mi ò olúwa. Gbogbo ojú ló wà lára mi, wọ́n retí ògo rẹ̀ o. Ìlérí Olúwa kìyẹ, bàbá wa ṣeun tó ló ṣe. Ìlérí Olúwa kìyẹ, bàbá wa ṣeun tó ló ṣe. Lórúkọ Jésù, ìlérí Olúwa ò ní yẹ̀ ní inú ayé wa. Gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa lórúkọ Jésù torí pé ẹ wà lórí ètò Ògo Ìgbàlà lónìí ah ìlérí ọlọ́run ò lè yẹ̀ láéláé sista mo dúpẹ́ torí pé mo pè é tí ẹ jẹ́ wa gbogbo àwọn orin tẹ́ ẹ kọ yìí gbogbo ayé ló ń kọrin yìí káàkiri bẹ́ẹ̀ yín lẹ kọrin yìí fúnra ara yín láti ìpínlẹ̀ Ifẹ̀ ẹ ṣe fídíò orin yìí kẹ́gbẹ́ sórí Orísun káàbá yín kó jáde bí ọmọ tuntun àwọn social media wo la sì lè rí yín. orí ṣẹ́wà lórí Facebook ok kí orúkọ yín bẹ̀. Kọ́mọláfẹ́ lọlá náà ni Kọ́mọláfẹ́ Títílọlá Títílọlá Kọ́mọláfẹ́ lórí Facebook Instagram Instagram the same thing. títí lọlá kọmọláfẹ́ lórí Instagram tó wàá dára fún yín sista mi mo gbàdúrà pé ilé ìtẹ́ wá sórí sùn yìí ah, gbogbo ayé ló máa bẹ̀rẹ̀ sí ni máa gbúrò yín á dára fún yín kòròbóròró yín kì yóò gbẹ tábà tó pé ìyẹn máa jẹ́ wa o Jésù Olúwa wa. mo dúpẹ́ gan-an nígbà. tó ẹbí ní sẹ́rìn ní ìní Olúwa ràn wá lọ́wọ́ dé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè tí kì í ṣe Ọlọ́run òkú ọba tí jẹ́ ìmìnira má ṣe bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ tó iláyọ̀ tá a fi sọ pé ilé wa tó lọ èmi ẹ máa sọ ní gbogbo àwọn kílẹ̀ yìí ṣe ilé ìjọsìn ẹ̀ ṣàjọ̀dún ní kántátà ìkórè nǹkan kí nǹkan tẹ́ ẹ bá ń ṣe láti gbé orúkọ Jésù gà wá wà ń bí lórí ògbó ìgbàlà lórí Orísun láti bá yín polongo Jésù torí pé kí ni kò sí nǹkan tẹ́ ẹ gbé wá tí ó ta o ẹ̀yẹn ṣáà ti pè wá abáárẹ̀ ní tó fẹ́ fọmọ fọkọ alága ìjókòó alága zero eight zero three four seven four eight four nine three zero eight zero three four seven four eight four nine three tó bẹ́ẹ̀ ṣe ń lọ nílùú mo gbàdúrà sínú ayé yín pé búburú kan kì yóò ṣubú lù yín o àrùn karùn kì yóò sún mọ́ ilé yín ògo yín ò ní gbẹ o orísun ayọ̀ wa ò ní wọmi lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ á dìde ìrànlọ́wọ́ fún yín Jésù Olúwa wa àmín ó dìgbà kan náà.